This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. oníkàlá rasulillahi sallallahu alayhi wa sallam fi safari anabi nbẹ lórí ìrìn àjò ńjọ kan. ọ̀rọ̀ azihaman ànábì wa rí tí àwọn èèyàn ń dì fún fún nǹkan bí ìgbà tó ń kálukú ń péjọ lórí nǹkan kan wọ́rọ́jú la ń kọ́ gbólé yìí ànábì torí kọkùnrin kan bẹ ní àárín wọn tí gbogbo wọn dá gbòógì bò pé ẹbí nǹkan bò lórí ẹmẹjọ ń wọn pa. wàkọ́ọ̀lá máa hàgà ànábì wa ní kí ló dé owó lọ sẹlẹ̀ kọ́ọ̀lù sọ ìmọ̀ ọ̀nà ọkùnrin yìí ń gbà wẹ̀ sọ ọ̀dà ọkùnrin tí gbogbo wa pé kì í tà ń gbomi sí tà ń wá bòbí fún yìí sọ imú ń dáwẹ̀ àgbégbélà nàbí wa wí kọ́ńdà sallallahu alayhi wa sallam laysa min al-birri as-sawmu fi safar laysa min al-birri as-sawmu fi safar. Ànábì ní orí kò sínú wà dáadáa kò sínú mọ̀fẹ́ tó ń dorí ọlọ́run yàtọ̀ àtìyàmú ìsàkàlù pé ààwẹ̀ orí ìrìn àjò ìyẹn ò ní kí kò sí nǹkan ṣíṣe à ń pa kíni ààwẹ̀ orí ìrìn àjò kí n ṣe ìṣàkóso wọ ìṣe ìṣá fàáfọ ìsìláàmù jọrọ ọ̀run tó nù. bọ́bá wọ ọkọ lágbára rẹ̀ ààwẹ̀ tí ọ̀ká lágbára rẹ̀ ààwẹ̀ sínú.